وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة لحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba alhamdulillah ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti láǹfààní láti tẹ̀síwájú nínú tẹ̀síru wa lónìí abẹ́ ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí fún àwọn tọ́lọ́run fi ṣe olùgbàwé ètò yìí àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara àti àlékún rísíkù halal ìrírí ṣe ti rọrùn bíbà ṣe rí gbẹdẹmukẹ́ àbí ọlọ́run kójọ kó tó bàbá ṣe fún wọn àmìnà àwọn àbí ọlọ́run fún bàbá wa ilé tí wọ́n ṣe ilé náà lórúkọ wọn pé kọ́lọ́n kọ́ mọ́ṣẹ̀bá kí àwọn bàbá wa náà kọ́lọ́n bá ṣe àlìjánà ní bùdé sí wọn a bẹ̀rẹ̀ lónìí níbi tí a dé dúró ní àná nínú tafsir wa nínú suratul Ahqaf ètí àti ṣàlàyé nípa ọ̀rọ̀ ilé tó ju ẹnu lọ kódà tẹ́yàn gbọ́dọ̀ sọ́rọ̀ rẹ̀ sẹni tó jẹ́ ẹ̀gbọ́n sí ni a ń bèèrè kíyàn wá tẹ̀ wá sọ́rọ̀ rẹ̀ sẹni tó jẹ́ ìyá àbí bàbá sẹ́ni والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي ọmọ yìí ọjọ́ kan nínú àwọn ọmọ táwọn òbí tiẹ̀ náà ṣe wà sí fún bá ṣe ṣàlàyé fún wa pé ojúṣe ọmọ sóbí ó pàtàkì púpọ̀ níbi ṣíṣe dáadáa sí wọn níbi ṣíṣọ́ rẹ̀ ẹnu wa sí wọn níbi bíbá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi rírẹ̀ ẹ̀ra wa lẹ̀ fún wọn ṣùgbọ́n mi léyìn náà àwọn òbí ẹ̀ ṣe wàhálà wọn dààmú àwọn ń sá eré kó lè là láyé kó là lọ́rùn kó lè di ọmọ àlìjánnà ẹ wọ́n gbọ́ èsì késì tóun fún àwọn òbí rẹ̀. ọ̀lẹ́rìí قال لوالديه أف لكما Aláàbá ní èyí tó ń sọ fún àwọn òbí rẹ̀ yí pé ó fi lákùnmà ṣí ọ̀yìn ṣí ẹ̀yìn méjèèjì. Ó fi lákùnmà. Mọ̀ pé ti ẹ̀tún ṣe dáadáa sí jù, ìyá náà lọ́mọ máa tún sáábà rí fi jù. Ọmọ tún ṣe máa ń sáábà bẹ̀rù bàbá lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n mi eléyìí tẹ̀ tún wá ya ṣá, òun ya ṣá, ọtẹ yẹ ká béèrè pé kí ló máa ń sábà fa pàápàá sí àbúlẹ̀wà sẹ́rin tọ́pọ̀lọpọ̀ ọmọ fi máa ń sábà rí ìyàfin tó pọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá náà alákẹ́rà ni wọ́n alákẹ́bàjẹ́ ni wọ́n àwọn náà máa máa rí gbọ́nsẹ̀lẹ́sẹ̀ ọmọ wọn tí wọ́n máa ń pè lẹ́rẹ̀ àwọn náà máa máa ń bu ìbùkúbù máa ọmọ wọn lára àwọn bàbá wa náà fi máa ń sábà sọ pé ọmọ tí ó bá yarí a ní ti bàbá rẹ̀ ní òyí tó bá ti yà ìdákejì a ní ti ya rẹ̀ ní torí wọ́n ló ṣayé ẹ̀ bẹ́ẹ̀. wàlẹ́bí kọ́lá lè wá lédè ṣùgbọ́n rọ ọmọ eléyìí nísìnyí òun ò tiẹ̀ lè polójú kò ní ti ju bàbá kò ní ti yá ẹnu rẹ̀ dẹ̀ kò kánú kò tí ẹ̀wà ń ṣe pé ó kàn tí ẹ̀ ń karí direct ó fi ńlá kọmà ó ní tí ọ̀yìn ha àtàrídáni ní an òkúrọ̀ jàwà kọ́dẹ̀ kọ́lá tí lùkúrò lọ́mí ọkọ̀dẹ̀ ní ṣékìn ṣerú ọ̀rọ̀ yìí ni wọ́n náà sọ sí yáà rẹ̀ pẹ̀ẹ́kù ẹ̀fílẹ̀jàrẹ̀ ẹ̀fílẹ̀jàrẹ̀ ẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀ndẹ́ sọ́jà wọ́n ẹ̀ṣọ́ra yìí à yẹ́ àbíbà bẹ́ẹ̀ ló ń ṣe báyìí bá sọ̀rọ̀ kódà kódà mo sọ fún gbogbo náà tọ́lọ ń ṣe ní àwa táà ń àwọn ọmọ táwọn ọmọ yìí ń ní gbogbo àwọn àfá gbogbo àwọn ọ̀gá táà ń kọ́ ọmọ gbogbo àwọn ọ̀gá lọ́gá ní gbogbo bá kú àmọ́ sọ́ndà wa àwọn yìí fi ń bá wọn sọ̀rọ̀ àwọn ahọ́ tí wọ́n dẹ̀ fi ń bá sọ̀rọ̀ àwọn náà mọ̀

ẹ bèrè lọ́dọ̀ àwọn ọmọ tẹ́ ń kọ́ ń kéwú ẹ bèrè lọ́dọ̀ àwọn òbí wọn pé báwo lọmọ yìí ṣe ń ṣe ń lé ṣó ń gbọ́nà sí ilẹ̀ iṣẹ́ ní ká ẹni pé tó bá ti ní pé òbí ń sọ fọ́ mẹ́ pé máa dé fẹ́jẹ́ sùn àfá yín máa dé fẹ́jẹ́ sùn sáàbí tọ́mọ tí tó ti ń jáyà ká ẹ má sọ fún ẹ má sọ fún wọn máa kí ló wá dé táwọn òbí tí wọ́n lẹ́tọ̀ọ́ tó lágbára lórí wọn wá fi wá jẹ́ nǹkan kan lójú wọn ọ̀nà méjì ló pín sí o ọ̀nà àkọ́kọ́ ni pé ìwọ ìyá yìí náà ṣé kìí ṣe pé o ti kẹ́ ọmọ yìí lákẹ́rà o ti bà á jẹ́ torí ẹ̀ ni o fi jámà kankan lójú ẹ̀ toró ṣe ń rìsẹ́ẹ̀tì bàbẹ́ o ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ṣé kìí ṣe pé wọ́n tó wà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n jẹ́ tútọ́ rẹ̀ ìwọ náà ti ajá kí ọmọ yìí pátápátá o ti gbébẹ̀rù tiẹ̀ sílẹ̀ ní o ti wá downgrade àwọn òbí ẹ̀ ṣojú ẹ̀ pé ìyí àti ọ́ndà náà ni wọ́n bẹ tàbá sọ ní orí mo gbẹ́rù dání yẹ gbẹ́rù dání títà ló yẹ kó gbà ayọ́kùnrin àti tí nìta rárá o rárá o wà ní àlọ́gba ti ọwọ́ yẹ ìyẹ́ àbí bàbẹ́ ló máa gbà tọwọ́ ẹ̀ ìyẹ́ àti bàbẹ́ ló máa sọ pé máa wọ́rì yẹn wá lọ́gbà ẹ̀ ìyá ló máa wá fi tó rà fún lọ́dọ̀ àfà ṣùgbọ́n bí méjì ní kí ni tí ń sábà wọ́wá o ìsáàdà kó yẹ pé wọ̀ ìyá àbí bàbá ló ti tẹ́ ọmọ yìí rà àbí kẹni tó wà lọ́dọ̀ rẹ̀ ló ti bayí ẹ̀jẹ́ tó kọ̀yìn ẹ̀sá òbí ẹ̀ ọmọ ilé ìyá wa mọ̀ bí

ṣọ́mọ lélẹ̀ yẹn ṣọ́rẹ̀ cha ọ̀rẹ́ eti tí ẹ ti dàrú lónìí àmì míì náà játa lọ̀rẹ́ tí wọ́n ẹlẹ́ha gbàtí ẹpẹ́ ẹlẹ́ha míì náà gbádùn kò ní ẹlẹ́ha tiktok ẹ̀kílẹ̀ ẹ̀sẹ́sì kílẹ̀ yẹn fi báyà rẹ̀ sọ̀rọ̀ ọmọ eléyìí sọ fún àwọn òbí rẹ̀ méjèèjì pé ṣí ọ̀yìn. ìkọ́lẹ̀ lè wà ní déhì ó fi làkúmọ́ àtàìdáni ní òkúrọ́jà wa kọ́dẹ̀ kọ́lá délé kòrò nùmẹ́rún kọ́bìlì. ẹgbọ́rọ̀ tó ń sọ fún òbí rẹ̀ ó ní ẹ̀ ń dẹ́rù sàárè ibà ẹ̀yìn sọ fún mi pé ọlọ́run tí ma máa dá mi padà sínú sáré ó tí ma máa gbé mi dìde léèyàn padà lẹ́yìn tí mo bá kú tí mo wà nínú sáré tóun ti jẹrà tán ọlọ́run tó wá gbé pàbú ní jàre àdáde ẹ̀nà gúdù ní ọ̀rọ̀ gan wọ́n wẹ́rẹ́ ti kọ́ gbélé ìdẹ́nsẹ̀ ẹwọ́ bó ṣe ń bá yà rẹ̀ sọ̀rọ̀ bó ṣe ń bá bàbá rẹ̀ sọ̀rọ̀ àtẹ̀rìnjáni an ókùnrọ̀ jàwà kọjẹ̀ ti lè kúrò nù ni orí ẹgbẹgbẹ̀rún àwọn centuries àwọn èèyàn ti lọ rẹpẹtẹ láwọn ọdún tó pọ̀ sẹ́yìn àwọn yẹn dà lónìí. wàkọ́lá nàbí sallallahu alayhi wa sallam inna min akbari kaba'iri an yal'ana ar-rajulu walidayhi. kódà wá gbọ́ ẹ̀ta ànábì tó sọ yìí sallallahu alayhi wa sallam. inna min akbari kaba'iri. òjíṣẹ́ aláàbá ní ìyẹn tó fi ń nínú àwọn ẹ̀ṣẹ̀ tó bí Ọlọ́run bá nínú jùlọ lórí ilẹ̀ tẹ́dà máa ń ṣẹ̀ òun ni kéèyàn máa gégùn lé àwọn òbí rẹ̀ lórí kílà ya Rasulullah. kẹ́ẹ̀bá mọ̀ pọ́mọ tá a sọ̀rọ̀ rẹ̀ lọ yí ọ̀daràn ọmọ ni kì ṣọmọ rí kọ́lọ́ ṣọmọ èmi àti ń dẹ̀. àwọn tí wọ́n wà lọ́dọ̀ anábìnjọ́ láwọn sọ̀hábà ọ̀rọ̀ yìí. Ah, Rasulullah. ọ̀rọ̀ àwọn ẹlẹ́nu pé fà á ọ́ rí pé kíní yẹn ò bá làákàyè mu. ọ̀kẹ́ ìfọ̀ yẹ àwọn náà wọ́n tàbí wárọ̀ rẹ̀ yẹn ni wọ́n ìmájì pé ṣó ṣe ṣe ṣá wọ́n tún wọ́n gbà á ah, ah, torí kìí ṣe ohun tí wọ́n bá sábà kódà bó ṣe jẹ́ pé nazarul jahili in the period of ignorance náà bó ṣe lè tó táwọn yóò lẹ́kọ̀ọ́ kìí ṣe bí kí wọ́n máa disrespect àwọn parents wọn. wàkẹ́ ìfàyẹ́ ẹ̀nà májúlú wà lédè òun náà ló fa táwọn ẹbí wọn ń táwọn ẹni sọ̀hábà ẹbí ń béèrè lọ́wọ́ àná ti pè é. báwo ló ṣe rọrùn kéèyàn máa gégùn lé yàrá bí bàbá rẹ̀ lórí. ọláyẹ kéèyàn bẹ̀rẹ̀ sí wọ́ bàbá ní bàbá ńlẹ̀ kéèyàn máa wọ́ ìyàwó ní nílẹ̀ kó máa bú bàbá ẹnìkan ah, gbogbo kí ni yẹ kán wọ̀n bá ra àwọn onímọ́tò ọlọ́kadà onítàzí nǹkan kan gbogbo wọn ah, lóríṣiríṣi àyè ló pọ̀ ọ̀rọ̀ pọ̀ wá àti ọ̀pọ̀ the next person tó máa kọ́kọ́ fi táyé ni òbí ẹniyẹn òbí ẹniyẹn ló máa bú

والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله Ọlọ́run bá ní ọmọ yìí wá ń sọ fún àwọn rẹ̀ yìí pé ẹ̀yin tẹ́ ń sọ fún mi ní pé bóyá mo tún ṣe ń padà sínú sàárè láti inú sàárè máa tún padà ìgbéǹde tún máa ṣẹlẹ̀. Ọ̀kan dẹ́kọ̀ọ́ láti kòrónú mi ń kọ̀bìlì. Ó ní ní dájí ẹ múlẹ̀ ni mọ́mí ẹ̀nà ọ̀dẹ́ ń sọ̀pọ̀ tí wọ́n ọ̀rọ̀ yìí ti jọra náà ló jẹ́ pẹ̀ méjèèjì náà ẹ̀ tí lè ni ń bá wọn ta mí sí in fact ìmọ̀ orí wọn pẹ́lẹ́ ìtìmọ̀ wá látara wọn onígbòrò tààrí bí onírọ̀ ni wọ́n ẹgbọ́n mọ̀ ìṣọ́mọ̀ rí wàhún máa yẹ sàrí sáàni lọ àwọn òbí rẹ̀ yìí kẹ́rẹ̀ rí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ yìí àwọn bá bí ọlọ́run wọ́n bá ọ́ndà mú fún lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ̀un lè ṣàánú ọmọ yìí káyé rà tọrún rẹ̀ dá wàhálà làwọn ń ṣe lórí ẹ̀ ìdàmúdàbọ̀ làwọn ń ṣe lórí ẹ̀ bí wọ́n ṣe tọ́ ní títí kó nálàáfíà kó ráyé gbé ní rọrùn bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń sa eré pípó rẹ́sì ṣe kú dọmọ àlìjẹ́nà kó má dọmọ náà. wàhùn máa yẹ sẹ́bí sàlélá. ẹ̀yin náà ń kọ́ màdá ṣé ẹ̀ náà mójútó ẹ̀sìn ọmọ yìí àbáyé rẹ̀ nìkan lẹ́ ń bá jù àwọn òbí kan rèé o àwọn ń ṣe wàhálà lórí kọmọ ọgbáyé gbádùn ó tún wá ń dààmú lórí pókó tún rẹ́sìn ṣe kó rádìjánà wọ̀ àwọn jèrè rẹ̀ láyé nìkan wọ́hùnmá yẹ́sẹ̀ bí ìsànílá. àwọn òbí rẹ̀ pẹ̀lú pó tún sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó pọ̀ jẹnu lọ sí wọ̀nyí àwọn òtúrí ẹ̀ sọ pé ìwọ́mọ̀ yìí àwa sáàbí ẹ̀ ló sọ̀rọ̀ báyìí káwọn ọdún bẹ̀rẹ̀ sí fi rí rárá o wọ́n tún ṣe sórò pẹ̀lú ẹ̀ ní ìdánilá wọ́n tún bá bẹ ọlọ́run ní pé ọlọ́run jọba tọmọ yìí ṣe wáyíláka àmì ní iná wà ẹ́dá lọ́yìn àpọ́n fàyẹ̀kúlù máa àzá ìlà àzá tí ó lè àwọn wà rọ́jú o.

inú tọ́mọ̀ yìí ṣe sáwọn òbí ẹ̀ tó kí wọ́n bínú sí ó tó kí wọ́n kọ́ lọ́mọ ó tó kí wọ́n lè dànù torí ẹ̀ gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá sáwọn ọmọ yín tó yẹ pé wọ́n ti dé èjì tó yẹ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí hu àwọn ọ̀wà tí ò yẹ kan ẹ má ti bínú sọ̀rọ̀ sí wọn o ohun táwọn ọmọ yìí ṣe sáwọn òbí tọmọ yìí ṣe sáwọn òbí rẹ̀ ó tó kí wọ́n bínú sọ̀rọ̀ sí ó tó kí wọ́n lè dànù lé ó tó kí wọ́n náà kọ́ lọ́mọ ó tó kí wọ́n pariwo lé lórí kára àdúgbò rí kọ́ mọ́kọ́mọ́ rèé

bóyá òbí ni bóyá ọ̀gá ni bóyá ọ̀rẹ́ ni bóyá ọmọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni tí máa ń sábà súnmọ́ ni. látàlẹ̀ rín àlà àǹfóṣe kan. àbí nǹkan ṣẹlẹ̀ sí ẹkọ́nọ́mì èèyàn bóyá ọjà bóyá iná bóyá bóyá gbèsè kan àbí nǹkan míì ẹlòmíì á bẹ̀rẹ̀ gbéra rẹ̀ ṣé kòkè tó ń ti bàjẹ́. látàlẹ̀ rín àlà àǹfóṣe kan. ẹ má àdìkú. wọ́n ní bákan náà ẹ má máa ṣépè fún àwọn ọmọ yín mọ́ màmá bàbá yìí bí ìlú ẹ sọ́pù ẹ̀ ẹ fẹ́ nu ṣàjọ́ àfọmọ yìí. wọ́n náà sọ pé ọmọ eléyìí ó rò pé eléyìí lè wúlò.

Ọjàbọ̀ àwọn abúlé mẹ́kù, ìpè náà fi máa ń bá ọmọ yẹn sọ. Ọjà nìkan. Kí ló dé ewu kí kí n sì pè? Dírẹ́fà àti kọ̀dọ́tọ̀ èpè ni. Kí ló ṣẹlẹ̀ èpè? Ọmọ tó wá kọ́ṣẹ́ jẹ́jẹ́ ìjẹjẹ́ ara wọn. Òdè ń fi ìpè àwọn náà. Ọ̀gá ìní ti gbèfẹ́ rí pé gbà tó ń ṣépè fún nítorí ẹ̀ pé ọdún ṣe. wọ́n lá tẹ́lẹ̀ ń alá أولادكم ولا تدعوا على خدمكم. ولا Ṣéèkì Abdulwaasi, àfà ní ìgbà tẹ̀ tó máa gbé ọmọ kéwú ṣe pé, ṣáàfà lélẹ̀, èpè fọmọlé kéwú. Ó wá ti sọ ọsọmọ tí ẹ̀nà bá ti wá lọ́mọ ṣẹ́, àbóhùn náà lọ́mọ kéwú bí tiẹ̀, òun náà bẹ̀rẹ̀ sí gbé ọmọ yẹn ṣe pé, ẹyé jáfin tí ò dáre ra wa kún. ọlọ́run ẹ̀yẹ gbé dúkìá yín náà ṣe pé ẹ máa ṣàdúrà ilẹ̀ máa bí ọlọ́run torí pé ègbé máa ń sábà ràn ègbé yára ṣẹ́ jùbàdúrà ṣe sáré gbà lọ. láti wá fi kú mínà lọ yín sáàtà lẹ́yìn lè fi hà àpọ̀ fayọ sájà bá ní kádùrà ọmọ yẹn ó wọ wàhálà nìyẹn àbẹ́yìn náà fọ́nara ẹwọ wàhálà nìyẹn àbí ń sẹ́ iṣẹ́ fún ní yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjá kíè sára ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ọba ni òfin wà nú ẹ̀ púpọ̀ kọjá sallallahu alaihi wasallam ẹ̀yìn yáwà tẹ́yìn èpè ọ̀rọ̀ èpè láńtún láńmẹ́nubà lónìí látara tó pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dàsáyé pàápàá jùlọ lábala pé à ń tọmọ ẹyíjá fi òdì ọ̀rọ̀ tọmọ mọ́ ẹjá tún ahọ́n wa ṣe ẹkọ̀ rẹ̀ tí ahọ́n tẹ́ fi ń pọ́mọ sọ̀rọ̀ yìí tẹ́lómi bá tún bá yín dá sí ẹ̀tún wọn ti ẹ̀ náà fún pọ́mọ kan bá tún sọ pé mọ́mí ó ti tó ẹ ń bá ọmọ wí ẹ̀ ń ṣépè fọmọ dájì ẹ sọ pé mẹ́yìn ṣépè fọmọ yìí mọ̀ ó ti ju ti bàbá fún ọkọ mi náà ti yàwó nínú ilé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí táì ṣẹlẹ̀ èpè ní oníkàlùkù ti ní bọ́ ṣe ń tó ìlàlà àbúdá wáyìí tẹ́ fi sọ́lẹ̀ sí ilé pè ìdàlà àìnàṣẹ́yìn àrùn sọ́ájá ti ìlà ó lè pè ya gbẹ̀rẹ̀ àdẹ̀gùnkè lọ sánmà. Bàtúngìlá fún Adéwà bó sánmà ìdùnnà ha. Anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní wọ́n wá ti ọ̀nà sánmà ìpè oníráyè gòkè sọ́hùn pé rárá. Sọmọ sáná bí tó ilẹ̀ lẹ̀ ọrùn. A lè pè Anábì lè pè àwa sọ̀kalẹ̀ sórí ilẹ̀. Bọ́tù gilakun àbí wá bù àádùn náà ha. Àwa ti ilẹ̀ pa fún èpè ní àwọn ilẹ̀ pa èpè ní ráyè wọnú ilẹ̀ ọlọ́run. Sọmọ sá kúrò yẹ̀mí náà. Anábì فإذا لم تجد مساقا رجعت إلى الذي لوحنا. arábìnrin èpè yẹn ń gbà tí ò bá rẹ ni tí ò bá rẹ ni tí ó lè lọ bá kò síbi tó fẹ́ gbà mọ́ ìgbà wa lọ bẹ́ni tí wọ́n gégùn lé lórí tẹ́ni yẹn bá ṣiṣẹ́ pè. nǹkan náà lídà lè ká hálà ń. tó bá pẹ́ ní sọ́yẹ́ ṣépè fún yẹn bá ṣiṣẹ́ pè. wáyé la rọjà àti ìlà kọ ìlì ha. ṣùgbọ́n tó bá pẹ́ ọmọ yẹn ò ṣiṣẹ́ pè ọmọ sẹ́yìn ò ṣiṣẹ́ pè ọmọ kéwìn ò ṣiṣẹ́ pè ìwọ ni wọ́n kàn ṣiṣẹ́ pè fún níṣẹ́ tí pé kò kún fèsì. ìwọ náà tọ́ ṣépè fún má fèsì o. rọjà àti ìlàkọ ilé ha. wá gbọ́n tó máa ṣẹlẹ̀ tó bá fèsì. rọjà ilé ha. àlábì nígbà tó bá ti ṣiṣẹ́ èpè èpè yẹn lọ́bẹ̀ tó ṣẹ. rọjà ha. ìwọ ọ̀gá tó ń gbọ́ ọmọ wọ́n lo rẹ̀ jẹ́ àwọn ọmọ yẹn wọ́n ṣe freedom wọn lọ ayé wọn da owó kan. ṣọ́rí pé gbogbo àwọn tí wọ́n ń gbé jẹ́ pè lọ́ndẹ̀ wọ́n rí nǹkan rí gbé ṣe láyé wáyé tí ẹ bó ṣe rí. wàhùnmá yóò ṣẹ́gi fanilá àwé àmì ní iná wà ìdánwò yàkùn fàyàkùlù máa ilẹ̀ àtàkì ìrúlé àwùwálé. ọlọ́run bá ń sọ̀rọ̀ àwọn òbí ta sọ síwájú yìí pé

ìyẹn ló burú jù lásìkò táwà yìí àwọn òbí eré rẹ̀ àwọn ọ̀sá eré pọ́mọ yẹn sọ̀rọ̀ sáwọn n tó dùn wọn òun ni wọ́n rán ọ̀rọ̀ tẹ̀sí náà bá sọ ọwọ́ sọ pé wẹ́yìn lẹ́kẹ̀ àní ah, ah, ah, ìwọ mọ̀ yọ́lọ́ mọ́mà jẹ́ kó ṣorí ibú wà ìtò dájú ẹ̀ ní pé kó ó dẹ̀ ṣe ìsìláàmù ṣe sí ọlọ́run gbá ilé máa ní wọ́n wá sọ pé inna wa'dallahi haqq ṣòdá dín wọn ọlọ́run ọba òdodo ní o ń tàà sọ yẹn èyí tàà òdodo ní tàà sọ fún ẹ̀yẹn wọ́n mọ̀ yìí díẹ̀ là ń sọ fún ẹ̀ o. ìlà àzàbìrò lè hàn wọlé. ọmọ yóò tún gbọ́ náà. bàyà bọ́ọ̀lù. ẹ̀gbọ́n tó tún sọ fún yàrá àti rẹ̀. bàbá ìlà asatiul awwalin ẹgbọ́rọ̀ lẹ́nu rú ọmọ yìí mo ní máa hàdà mo ní dáadé mọ́mí what is this what is all this what is all this rubbish that you saying àwọn ọ̀rọ̀ tí yàrá àti bàbá rẹ̀ ń sọ ló ń pè ní rubbish yẹn onídàdé ló no no no no no no I hate all this. things that you you always say to me tí ẹ fẹ́ máa gbọ́ rárá so ah wọ́n ní kò má wọ àkísà wọ́n ní kò má dìrún mọ́ níwọ̀ ọkùnrin wọ́n ní kò yọ ẹrí kúrò létí wọ́n ní mọ́mí mọ́mí dájú ẹ bọ́ọ̀lù ẹ̀mẹ́jà a máa báǹs a máa fò sókè lórí ìdúró ìrìnrìnrìnrìn wọ́n ní kò yé mú gbó mọ́ wọ́n ní tiẹ̀ ti ń dúdú wọ́n dẹ̀ kíyèsí pé ètì yóò dédé máa dúdú kì í ṣe pé náà jó ẹ̀ wọ́n ní àwọn ọ̀rẹ́ tó ń bá nìyẹn jọ mú ṣíṣà gbogbo tó ń sọ fún ẹ nìyẹn wọ́n náà kíyèsí àmì kan lára ẹ̀ ó dàbí kó ti lọ jọ́yìn àwọn ọmọ ẹgbẹ́ kan púpọ̀ tí wọ́n sọ fún ẹ̀ rọrùn ti yà kọ́kọ́ sára gbogbo tó ń sọ fún ẹ ń bẹ̀ sọ rí. ọ̀yọ̀kúlù máa ń hábà ìlà àzáàtì ìrọ̀lẹ́ àwọ̀lẹ́ ìnà ìlà. àzàbìrúlé àwọ̀wálé. Ìyá rẹ̀ àti bàbá rẹ̀ táwọn gbọ́dọ̀ ṣe làwọn ń ṣe yẹn. Torí àwọn àgbàlagbà ní àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ ṣe ń bọ̀ wá kẹtàn sáré. gbogbo àwọn ìyá bàbá táwọn tọ́ ayé ọmọ wọn bàjẹ́ lónìí. Ẹ fi wọ́n lẹ̀ ni wọ́n bí ò padà wá ní Gbogbo tí wọ́n rò pé àwọn ń ṣe yẹn, tí ni wọ́n yọ yẹn, ẹ máa wò wọ́n ọ̀la Díà ní inú wọn báyìí ní ìsìn bá lé ọmọ rẹ̀ tán rí mú, wọ́n sì ń bọ̀ wá gbé. Bàbá mi nígbà tó bá rọmọ rẹ̀ mú ti sá lọ, ó ti jú eworo, ó ti jápa, ó ti sá lọ, wọ́n gbé ohun bàbá àbí wọ́n lẹ̀, à ń sọ lónìí tó yẹ kí wọ́n sì ti pariwo, òun náà tún ربك من أحد سجر fàátì àbáka. àfààyàn ni tẹ̀lé àwọn òbí rẹ̀ tó bá ti ń pè lọ sí ibi tọ́lọ́ àti tòjíṣẹ́ rẹ̀. wọ́n á ti àbáka fàáyìn náà hó. dájúdájú títẹ̀lé àṣẹ àwọn òbí méjèèjì. ọba kàmí ni àhádì sìgárì. bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ yá àwọn ni wọ́n rí ẹ láti kékeré o. wọ́n ti tọ́ àlè omi kàwá rí lọ́ha. jẹ́ ń tó tọrọ rìjáàlì kìbàr. Yá tó sọ̀rọ̀ fún ẹ yá gbọ́ kó dímú kò sẹ́nì tó lè fẹ́ràn ẹ tó yá rẹ̀ àti bàbá rẹ̀. Wọ́n kó sọ ní omi kàwá rìbọn ha. Torí ẹ̀wọ́n náà lọ ronú sí ó kéré gan nínú àfà ó kéré gan nínú ọ̀gá tó kọ́ ọmọ níṣẹ́ ó kéré gan nínú reni reni tó máa ń bẹ ọlọ́run pé ọlọ́run ajẹ́ kó dáa fún ọmọ ìṣòro ìyá àti bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn máa ń gbogbo òbí láyé ló máa ń tọrọ fún ọmọ rẹ̀ wípé ọlá ayé kó dáa fún ọmọ oúnjẹ òun lọ. fàrùnkùnkùn ha ìṣídàlẹ̀ kìbàrì fàrùnkùnkùn ha ìṣídàlẹ̀ kìbàrì. ìní náà ni a tún ti máa tẹ̀síwájú ní ọ̀la à ń bẹ ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó jọ kó ṣe wá lọ́mọdé fún àwọn òbí wa o. bàbá náà ta jẹ́ òbí ẹ jẹ́ káwa náà ṣe iṣẹ́ káwọn ọmọ wa náà lè jí ọmọ rẹ̀ fún wa torí pé báwa náà bá ṣe gbé ó máa ń dìtàmì lọ́pọ̀lọpọ̀ kọlọ̀n kó jọ kó ṣe àwọn wa lọ́mọ rí kó ṣe àwa náà ló béèrè àwọn ọmọ rí eré tí wọ́n ń ṣètò yìí lórúkọ bàbá wọn àwọn ọmọ tí wọn náà àtàrọ ọmọdọ́mọ tí wọn náà ọlọ́mọ àṣẹ ọlọ́mọ rí o àwa náà ṣe wá lọ́mọ rí kò lè ṣe wá ló béèrè subhanakallahumma wa hamdika ashhadu لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrán àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta